وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى بابا في البيوع وما شاكل البيوع هذا في أقول قراءة الله وبركاته nípa ètò ìgbésí lọ́kọláyà káwọn náà ti jọ máa gbé ní ìgbà tó bá nù ọ̀nà àwọn oníkálukú fi pé ìwà ìkejì kan nígbà tó bá dàbí ẹni tó ń kà lẹ́yìn gbogbo àwọn eléyìí àbá pé wá bẹ̀rẹ̀ sí ní ti àlàyé fún wa ní nípa oríṣi mi nínú ìbáṣepọ̀ eléyìí ti máa bẹ láàrin àwọn èèyàn tó ra wọn eléyìí òun náà ní káràkátà àti gbọ́fara pẹ̀lú. Adùnà yìí pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọba ṣe kálọ̀ nǹkan gbà mọ́ ní nǹkan lọ́wọ́ léwọ̀ ó ṣe kájà lè ó ṣe léwọ̀ òsì ká lọ́yàn lójú mú nǹkan rẹ̀ òsì léwọ̀ ká máa fẹ́ wọ́ àwọn àmì. ìgbàdo ìgbẹ́ pé èèyàn máa sábà ní bùkátà ṣe ń tọ́ wà lọ́wọ́ ẹlòmíì. èyí kìí ṣe gbogbo ọdún yẹn ń bùkátà lèèyàn ní. ọ̀nbẹ ní ọdún yẹn ń bùkátà tí òkú lọ́wọ́ yẹn tó ti kọ́wọ́ ẹlòmíì lọ́wọ́ àpèjúwe rẹ̀ ló ń jẹ ìyàmbù káàkiri láti jẹun ó lè ra àtúgbẹ́ ìró mo wá sọ gbogbo ẹni tó ní bùkátà tó ń jẹ iná ló ń jẹ máa wà láwọn owó tó rẹ̀ nínú ìwà tó bá ní bùkátà rẹ̀ ẹni tó ló ń jẹ tóun fi oúnjẹ sí síta. tí ó ń fi ọ̀nà àti wá ìjà àti mú sí ẹ̀ fún wa. oúnjẹ tó sì káwájú òun ò gbà láti fúnyà lọ́fẹ̀ẹ́ láì jẹ́ gbogbo wọ́n lówó òun ló ń jẹ. wọ́n ń wá oúnjẹ tó wà lọ́dọ̀ rẹ̀ láti fi òun tó wà lápò rẹ̀ láti fi ṣètò lè fi tipátipá gba oúnjẹ lọ́dọ̀ rẹ̀ tó ń tóbi pa ọ́. dírẹ́bọ̀ náà ti gbọ́dọ̀ fi tipátipá mówó lápò rẹ̀ tó ń tóbi ká tòwó. ìdí nì tó fi ọlọ́wọ́n bá tó fi fi káràkátà lẹ́tọ̀ọ́. ọlọ́wọ́n bá ní الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المسجد ذلك لأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا أنا تيجي ويلي تيجي وانا تنو تاري وانا لولا بدا القيامة وني ربا مي يتسيني تيتيني الشيطان فوضع له àwọn olùmọ̀ nípa tẹ̀síìr wọ́n ní ìdíje yẹn lọ́ọ́ jẹ́ ìdíje tẹni tó ti di àràmù ló sínú ẹtù wa yóò kẹ́yìn àràmù tó ti di ayé òun yọ̀nà àpálẹ́wò kálukú sì ń sáré lọ síbi ibùpéjọ ó lọ láti dìde tó lóun fẹ́ gbìyànjú àti sáré àràmù tó ń dẹ́rù pakùn rẹ̀ lọ́gbẹ̀ẹ́ ògbọ́dọ̀ lọ́ra ọgbọdọ sáré yìí lọ́tù ti di kó náà máa sáré lọ báwọn yòókù náà ti dé sáré lọ àràmù tí ń dẹ́rù máa gbé ìṣubú ní lẹ́ẹ̀mẹ́wàá. ọlọ́ni kò sàdédé jẹ́bẹ̀ o níṣẹ́ lọ́rọ́ wọn rí báyìí látàrí tí wọ́n sọ káràkátà àbí owó èlé káyà ní ìgbàgbọ́ méjì káyà ni nípa kwanka ìgbàgbọ́ nǹkan àbọ̀ wọ́n ní kò yàtọ̀ sí káràkátà ìwé àlera búrẹ́dì ń pa nǹkan àbọ̀ àlera ń pa nǹkan kwan méjì wọ́n ní kò sí yàtọ̀ ọlọ́ọ̀ni yàtọ̀ ọlọ́ọ̀ni ṣùgbọ́n owó